dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn. appreciate that shout. wọ́n fún ọlọ́run yẹn kó ṣeun. say thank you to God. ó jẹ́ kó tún rí ọjọ́ mìíràn nínú ọdún yìí. make you to witness another day in this year. èyí ni tuesday àkọ́kọ́ nínú ọdún twenty twenty. today is the first tuesday in the year twenty twenty. dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty. the seventh day in January twenty twenty. lánàá rẹ gbòòrò kó fi yin ọba àwọn. open wide your mouth to praise king of kings. sọ fún ọlọ́run yẹn kó ṣeun. thank that God. sọ fún ọlọ́run yẹn kó ṣeun. Say thank you Lord. Sọ fún Ọlọ́run yẹn kó ṣeun. Say thank you Lord. Sọ fún Ọlọ́run yẹn kó ṣeun. Say thank you Lord. Sọ fún Ọlọ́run yẹn kó ṣeun. Say thank you Lord. Yọwọ́ rẹ sí. Wave your hands to him. Lanu kó o fi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Open your mouth and thank him. Ẹni tí ò bá lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ò lè ro nǹkan gbà. Anyone that cannot thank God cannot receive anything. Ó dẹ̀ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run lówùúrọ̀ yìí. And you are here to receive something from God this morning. Olúwa èmi dúpẹ́ lọ́wọ́ rẹ. Lord I thank you. Ó dídára rẹ sí mi. For your goodness to me. Èmi dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ rẹ. Lord, I thank you. Fún àánú rẹ sí mi. For your mercy to me. Èmi dúpẹ́ lọ́wọ́ rẹ. Lord, I thank you. Fún ìpèsè rẹ nínú ayé mi. For your provision in my life. Èmi dúpẹ́ lọ́wọ́ rẹ. I thank you. Fún oore ọ̀fẹ́ rẹ tí mo rí gbà. For your grace that I have obtained. Mo sọ wípé o ṣé. I say thank you.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 Thank you, Lord. Sing it one more time. Thank you, Lord. Thank you, Lord. will say thank you daddy. a sọ wípé ẹ ṣé bàbá. ní gbogbo ọ̀nà ẹ ṣé. ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ní gbogbo àná ẹ ṣé. gbogbo ọ̀nà ẹ ṣé Jésù kí ẹ Turn your heads for Jesus and have your seats. Ìwé Ósíà orí kejì. The book of Hosea chapter two. Ẹsẹ̀ kọkànlélógún. Verse twenty-one. Làá ti bẹ̀rẹ̀ kíkà. We start our reading. Yóò sì ṣe ní ọjọ́ náà. Olúwa yóò dáhùn. Èmi ò dá àwọn ọ̀run lé òun. Yóò dá àwọn ọ̀run lóhùn Wọ́n ó sì dá ayé lóhùn lé Olúwa wí. Wọ́n wá dá ayé lóhùn ní Olúwa Ọlọ́run wí. Ilẹ̀ yóò sì dá ọkà àti ọtí wáìnì. Ilẹ̀ yóò wá dá ọkà àti ọtí wáìnì lóhùn. Àti òróró lé òhùn. Àti òróró lóhùn. Wọ́n ó sì dá Jésírẹ́lì lé òhùn. Wọ́n ó dá Ṣẹ́gun Adéníran lóhùn. Èmi ó sì gbìn fún ara mi lórí ilẹ̀ èmi ò wá gbìn fún ara mi lórí ilẹ̀ lọ́dún yìí. èmi ò sì sàánú fún ẹni tí kò tí ì rí àánú gbà. yóò wá èmi tí Ṣẹ́gun Adéníran wàá rí àánú gbà lọ́dọ̀ rẹ̀. èmi ò sì wí fún àwọn tí kì í ṣe ènìyàn mi pé. yóò sọ fún àwọn tí ì tiẹ̀ ṣe ènìyàn rẹ̀ tẹ́lẹ̀. wọ́n lé ènìyàn mi. God bless you sir. bíbélì wí pé. Bible says. yóò dá ọ̀run lóhùn. They will answer the heaven. Ọ̀run wà dá ayé lóhùn. And heaven will answer to the heart. Mo ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà. I've told us many times. Ohun gbogbo tí ènìyàn ò bá rí gbà. Everything that man will say. Tí ò bá tí ì rí gbà láti ọ̀run. If you did not receive it from heaven. Tó bá kàn rí gbà láyé yìí lásán. If you receive it in this world. Ajábọ̀ kìí sọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Which means not from God. Ohun tí Olúwa máa yọ̀ǹda fún yàn. Anything that God will release to man ọ̀run akọ́kọ́ yọ̀ǹda ẹ̀. heaven will first release it. tọ́lọ́run bá yọ̀ǹda rẹ̀ lọ́run. if God release it in heaven. ìgbà yẹn lèyàn tó lè rí gbà. it is then that man can receive it. àwọn tó mọ ojú Olúwa wá. those that know how to seek the Lord wọ́n á kọ́kọ́ béèrè tán fẹ́ lọ́wọ́ Ọlọ́run. they will first ask what they need from God. nígbà tí ọ̀run bá yọ̀ǹda rẹ̀. when heaven now release it. kò sí ní tó lè dá gbogbo ohun tí Olúwa dá ló máa ṣiṣẹ́ fún láti yọ̀ǹda everything that God created will work for him to be released. ó lóun máa dá ọ̀run lóhùn. he said he will answer the heaven. ọ̀run ó wàá dá ayé lóhùn. and heaven will answer the heart. ó wàá dá ilẹ̀ lóhùn. and they will answer the land. Yóò da ọkà lóhùn. He will hear to the corn. Yóò da wáìnì lóhùn. He will hear to the wine. Yóò da ohun gbogbo lóhùn. And he will answer all things. Ìyẹn ni pé ní ọdún twenty twenty. Which means in the year twenty twenty. Ohun gbogbo tó o máa pàṣẹ fún. Everything that you command. Wọ́n gbọ́dọ̀ dá ọ lóhùn. They will answer you nígbà tó ọlọ́run bá ti yọ̀ǹda rẹ̀. when called, release it. bíbélì pé èèyàn lè ran kóhùn tàbí kò ṣe pa fífún láti ọ̀run. Bible say no man can receive anything if it's not released from heaven. ìyẹn ni pé ọ̀run gbọ́dọ̀ kọ́kọ́ yọ̀ǹda tó fẹ́. which means that heaven will first release what you need. kí o tó lè rí gbà. before you are able to receive it. nígbà tó ọlọ́run bá wá yọ̀ǹda ẹ̀. and when called, now release it. ayé ò wá yọ̀ǹda ẹ̀. Earth will now release it. ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀run tì mọ́. Many people even have closed against them. They will now be toiling under the heart. We will start our prayer by commanding heaven. That heaven should first open. When heaven is open. The miracle on the hands you will not get it. Anyone begging God doesn't beg man. Anyone that is begging God doesn't beg man rí àánú ọlọ́run gbà rí orí ọ̀fẹ́ ọlọ́run gbà. if you have received the message and grace of God. o nílò láti bẹ̀yàn kó lọ́dún ṣoṣo ayé rẹ. you don't need to beg man before God will do it in your life. o nílò láti bẹ̀yàn. you don't need to beg man. olúwa ló máa pàṣẹ fún ènìyàn. it is God that will command man. Mo ti sọ fún wa rí. I've told us before. A ti rí nínú Genesis dé ìfihàn. We've seen it in Genesis in Revelation. Àwọn tí wọn ò tiẹ̀ mọ́wọ́ mẹsẹ̀ nínú ìyanu tó ń bẹ lọ́wọ́ wọn. Those that they did not even know the, about the miracle in their hands. Olúwa ló lọ kọ sí àwọn kan pé lágbájá o gbúdọ̀ ṣàánú. It is God that minister to some people that go and have mercy on such persons. Joseph kan ló lọ sọ ní ààfin pé ẹ wá mú mi jáde mo lè tún àlọ́. It's not Joseph that went to the palace that come and take me out from the prison. Àwọn kan náà ṣiṣẹ́ rẹ̀. It is some people that did the work. Mẹ́fibóṣẹ́ tí ò wá àfin. Mephibosheth doesn't just get to palace. Dávidi ni Olúwa kọ sí pé rántí májẹ̀mú. It is David that the Lord said remember my covenant. Mordecai ò dédé dé ààfin. Mordecai doesn't get to palace like that. A fi ìran dààmú ọba lóru kò lè sùn. We use vision to disturb king that he was unable to sleep. Òun ló rántí Mordecai. He was the one that remembered Mordecai. Yẹn nígbà tó òun bá ti parí iṣẹ́. Which means that once everyone is done with the work. Ohun gbogbo tó ń bẹ lórí ilẹ̀ á ṣiṣẹ́ fún. Everything on the heart will now work for you. Ẹnìkan bẹ lábẹ́ òun mi lọ́dún. Someone is under my voice this year lábẹ́ bó ti wù kó rí. under any circumstances. ọ̀rọ̀ kọ síbi tó yẹ kó kọ sí torí ọ̀rọ̀ rẹ. heaven will speak to where it's supposed to speak with because of your truth. mo láwọn kọ síbi tó yẹ kó kọ sí torí ọ̀rọ̀ rẹ. heaven will speak to those you need to speak with because of your case. ó ní yóò wá dá kíni lóhùn ilẹ̀ lóhùn. God said he will answer the land. yóò wá dá ọkà lóhùn. and answer to the corn. wọ́n wá dá ọ lóhùn. and they will answer to you. mo ti sọ ma kì í ṣe Jésùrẹ́lì mọ́ báyìí. it's no more gesture now. bí wọ́n ṣe kà á náà that is how they will read it because that It is you that will include your name that it is me that you need to answer. Prosperity in this year you must answer to me. Blessing in this year must answer to me. Food in this year must answer to me. If they are talking sometimes and they mention for some people who say, Can you fast for 365 days? amen. amen. ọ̀rẹ́ mi kan gba thirty one days biribiri. One of my friends. ó break ní ọjọ́ thirty first. thirty first. marathon fasting. àṣebàjọ́ rí ni ó ti kú báyìí gbogbo ojú ti wọnú gbogbo ẹ ti ó ti kú bí skeleton biribiri thirty one days. marathon thirty one days. jẹ́ kí n sọ àṣírí ńlá fún ọ. let me tell you a great secret. wòlíì náà ló náà. is a prophet also. <laughs> ojú ti wọnú gbogbo ẹ ti lọ thirty one days ni ẹ o ò lè gba one year. You cannot fast for one year. Gbogbo oúnjẹ tó jẹ lọ́dọ̀ Ọlọ́run ni ó pèsè rẹ̀. All the food you eat this year is God that will provide it. Omi tó mu lọ́dọ̀ Ọlọ́run ni ó pèsè The water you will drink, God will provide it. Dídé lórí ẹsẹ̀ rẹ̀. Rise to your feet. Múra bí ọmọ aláṣẹ lówùrọ̀ yìí. Be ready as a. Ó ní ohun gbogbo yóò wá ṣe kí child of command that is you now say everything we answer. sọ pé ohun gbogbo ó gbúdọ̀ dá mi lóhùn lọ́dún. everything must answer to me this year. sọ pé ohun gbogbo ó gbúdọ̀ dá mi lóhùn. everything must answer me this year. orúkọ Jésù lẹ́ẹ̀kan. call the name of Jesus once. ọ̀run dá mi lóhùn lọ́dún yìí. heaven answer me this year. ọ̀run ṣe kí ni. heaven answer me. ìwọ ní fetísílẹ̀ bí ọ̀rọ̀ àná ìwọ ọ̀run. you heaven. Fetí sí ọ̀rọ̀ mi. Hear my words. Ìwọ ọ̀run. You heaven. Kò sì gbọ́ mi ìwọ ayé. And answer to me Ẹ pariwo orúkọ Jésù. Call the name of Jesus. Ìwọ ọ̀run. You heaven. Dá mi lóhùn lọ́dún yìí. Answer me this year. Ó yẹ sí fún mi àdúrà. mine. Oh, Open for me. Jésù Olúwa wá. Amen. Ẹ pàṣẹ fún. Command it. Mo rí ìránṣẹ́ Ọlọ́run kan lórílẹ̀‐èdè. I saw the servant of God in this Video nation. Fídíò yẹn wà viral gan pé ẹ̀yin ẹ̀yin pásítọ̀ kan ẹ̀yin kẹ ẹ máa sọ pé ẹ máa máa bá òṣùpá sọ̀rọ̀ ẹ máa máa bá ìràwọ̀ sọ̀rọ̀ if you command this star if you command this uh, commanding the star commanding the moon it is a rubbish I look at him. mo wo. despite the fact he is an age man. bí ó ṣe jẹ́ pé àgbàlagbà ni. you are a teacher you are not a prophet you cannot have the understanding of what you are talking about. olùkọ́ni ni kò ń ṣe wòlíì kò lè òye nǹkan tá à ń sọ ò lè yé. so na not, not everything I respond to I just look at. iṣẹ́ ohun gbogbo ni mo máa ń The, men, even so many school pastors were sending him when they don't have the understanding of what they were saying. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùṣọ́àgùtàn kan sọ nígbà tí òye nǹkan tí wọ́n sọ tí ò yé wọn. Joshua spoke to the sun and spoke to the moon. Joshua ó bá òrùn àti òṣùpá sọ̀rọ̀. You are in gods. Ọlọ́run Ọlọ́run ni. Bíbélì sọ. Ọlọ́run pàṣẹ. Command òye tí ò bá yí ọmọ sọ pa it don't condemn other things. you don't understand anything don't talk about it. ẹ sọ̀rọ̀ jáde. speak out. bí wòlíì ní o gbàdúrà. pray as a prophet. pàṣẹ fún ọ̀rọ̀ ọdún yìí. command for the son of this year. okay ìgbà tó ní kí wọ́n pàṣẹ. when you say they should not command. I don't know how to understand ó ní ẹ má gbogbo yẹn is rubbish ẹ má pàṣẹ. ó jẹ́ àṣẹ ni gbogbo wọn ẹ̀dá ṣùgbọ́n kan. iná wa ń jó ní Australia ẹ wá mọ̀ pé ó yẹ kẹ́ ẹ pàṣẹ sí. and there was fire outbreak in Australia. torí iná yẹn kọjá tó mi lè pa. now said they should command the rain. àwọn ìránṣẹ́ ọlọ́dẹ gbàdúrà òjò dẹ̀ rọ̀ pa iná. servants of God pray and the rain came upon the fire. this very year nínú ọdún tá a wọ̀ in this year. oyin náà yẹ dẹ pọ wọn dẹ pàṣẹ pé òjò ló lè pa iná wọn dẹ pàṣẹ fún òjò òjò dẹrọ. the fire outbreak and there was rain ó ṣe ní ká má if you don't have understanding of something don't talk about it. command cry Yield the land answer me this year. everything on the land answer me o answer me o yẹ fún Answer me. Dá mi lóhùn. Answer me. Dá mi lóhùn. Answer me. Libros telling the Gebahali daughter. tuntun yìí. I command you. Mo pàṣẹ fún yín. Answer me. Ẹ dá mi lóhùn. Ẹ dá mi lóhùn lọ́dún yìí. Answer me tó sí yẹ. Answer me. Ẹ dá mi lóhùn. This very year answered me. Ní ọdún yẹn dá mi lóhùn. In the name of Jesus. In Jesus name. Amen. day. Àbí iṣẹ́ Ọlọ́run kan ni ọjọ́ kẹfà, iṣẹ́ ọwọ́ Ọlọ́run kan ni ènìyàn ni. It's the work of God. Bíbélì pé ní ọjọ́ kẹfà ó sì ṣe kí ni. The Lord said on the sixth day. Ó dá ènìyàn. He created a man. You get to some places they will say they don't have space for you. Wà á dé àwọn ibì kankan wá ní pé kò sí àyè fún ọ. Why they don't have space for me? Kí ló dé tí wọ́n fi ní ní àyè fún ọ? You need to have space for me. Kí ló dé tí wọ́n fi ní ní àyè fún mi? Okay, we considered you. Wọ́n á ní pé. It's not they just considered you. Kì ṣe pé wọ́n kàn wò báyẹn. You have decreed the beginning of the year. O ti pàṣẹ ní ọdún. They must answer you. Wọ́n gbúdọ̀ dá ọ ni. Wherever you face this year. Ibikíbi tí o bá dojúkọ ní ọdún yìí. I'm talking about the the the the the the uh, ṣe ìran àwọn ènìyàn ó pọ̀ gan. Generation of men. A ní Ibo, a ní Yorùbá, a ní Dapa, Gbogbo ènìyàn tí. Every man. Gbogbo ìran ènìyàn. Every generation of man. Ọjọ́ kẹfà. Of the sixth day. Èmi mo ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. I host the beginning of this. Ẹ kọjú sí mi sọ lọ́rọ̀ àdúrà. Gbogbo ènìyàn tí Ọlọ́run dá. All men created by God. Ẹ kọjú sí mi sọ lọ́rọ̀ lọ́dún yìí. Come and favour me this year. Akọjú sí mi ṣe lóore lọ́dún yìí. Come and favour me this year. Akọjú sí mi ṣe lóore lọ́dún yìí. Come and favour me this year. Akọjú sí mi ṣe lóore lọ́dún yìí. Come and favour me this year. Ooo gbogbo ṣe wọ lọ́rùn ọjọ́ kẹfà. Every hard work of God in the ministry. Ènìyàn tí Ọlọ́run dá. Man created the God. Akọjú sí mi ṣe lóore. Come and favour me. Akọjú sí mi ṣe lóore. Come and favour me. Akọjú sí mi ṣe lóore. Come and favour me. ẹ kọjú sí mi sọlọ́rọ̀. come and favour me. ẹ kọjú sí mi sọlọ́rọ̀. come and favour. ẹ kọjú sí mi sọlọ́rọ̀. come and favour me. Jésù Kristi Olúwa Amen. Ẹ gborúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Call the name of Jesus one. Jẹ́ kí ọwọ́ rẹ kan àbí méjèèjì ó wà ní orí or the two of your husband. Àṣẹ tó mú kí ọjọ́ yọ. The authority that make day to come. Mú ògo ayé mi jáde fún mi lọ́dún yìí. Bring out my glory for me this oh, year. Ó yá yẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Àṣẹ tó mú kí The authority that makes days to come. Ògo ayé me jáde for me lọ́dún oh, Bring out the glory of my life for me this year. Oh, ògo ayé mi jáde nínú lọ́dún Bring out the glory of my life for me this year. Oh, ògo ayé mi jáde lọ́dún yìí. Bring out the glory of my life this year. Jésù Olúwa wá. Amen. Máa pàṣẹ ni o. I will command. Máa pàṣẹ ni. Command. Ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. Agbára tó ń fa ohun inú ọjọ́. The power that draw the goodness in the day. Agbára tó ṣe kí ni? The power that draws the goodness. Mo ní àwọn olùkọ́, mo ní olùṣọ́àgùtàn bí bàbá Olúwa, mo sì ní wòlíì. I have pastor and prophet in the Lord. Wòlíì tó jẹ́ bàbá mi lólúwa tó ti sùn. Ó máa sí rí kíní Ó máa gan. He knew the secret of all those things. jẹ́ kó ó máa ṣírí rẹ gan. he knew the secret. wòlíì ló máa ṣírí agbára tó ń bẹ ní ọjọ́. it is prophet that know the secret in the day. àìwọlé ṣìkàyà àlèdà ẹ kọjú síbi tí ọjọ́ ti yọ. face ẹ pè é. the sunrise. ẹ kígbe. Shout. Agbára tó ń fa ohun ní ọjọ́. The power that draws the goodness in the day. Kakuku sọ bí wòlíì. Let's say it as a prophet. Fa ire ayé mi jáde fún mi lọ́dún yìí. Draw goodness of my life for me. Oh yeah, dùn. Agbára tó ń fa ohun ní ọjọ́. The power that draw out the goodness in the day. Fa ire ayé mi jáde fún mi lọ́dún yìí goodness of my life for me this year. Fà á jáde fún mi lọ́dún yìí. it out for me this year. Fà á jáde fún mi lọ́dún Bring it out for me this year. Fà á jáde fún mi lọ́dún Bring it out for me this year. Yàlí bros calling ń dá máa hàn for me. Agbára tó fa ohun inú ọjọ́. The power that draw out goodness in the day. Sọ ire ayé mi jáde. Draw out the goodness of my life. Fún mi ní ọdún twenty twenty. For me in the year twenty twenty. Sọ ìyanu mi jáde fún mi. Draw out my miracle for me. Nínú twenty twenty. In the year twenty Sọ ire ayé mi jáde fún mi. Draw out the goodness of my life for me. Twenty ọdún ire mi ń bẹ lọ́wọ́ rẹ. This year my goodness is in your hands. Fàá jáde. Draw it out. Jesu, Olúwa wá. Amen. Àdúrà wa ti gbà. Our prayer is answered. Àdúrà wa gbà. Our prayer is answered. Ẹ gbà báyìí. Pray it like this. Ẹ kọjú sí mi. Face me. Ẹ jẹ́ gbàdúrà. Let's pray. Wàá kígbe. You will cry wàá pàṣẹ. and you command. oṣù kínní sí oṣù kejìlá. month of January to December. gbọ́rọ̀ olúwa. hear the word of God. ṣé kí ni kọ̀ láti dá ọ̀tá lóhùn lórí ọ̀rọ̀. refuse to answer enemy over my case. mo pàṣẹ fún ọ ni. I command you. oṣù kìíní sí oṣù kejìlá. month of January to December. mo pàṣẹ fún ọ. I command you hear the word of God. kò láti down. ọ̀tá lórí ọ̀rọ̀ mi lọ́dún yìí. refuse to answer enemy of God. ó yá Oh, oṣù kẹ́lẹ́ sí oṣù kejìlá. February to December. Mo pa á lọ́sọ̀ fún ọgbọ́n I command you hear the word of God. Kọ̀ láti mo sọ. Hear the word of God I say. Gbọ́rọ̀ Olúwa. Hear the word of God. Jésù olúwa wá. tún gbà ní ìgbà kan sísà. Pray it one more time. Kọ̀ láti dá ọ̀tá lóhùn. Refuse to answer enemy. Ọ̀tá ó sọ̀rọ̀ lótìtọ́. Enemy will speak truly. Mo ń bá ẹnìkan sọ̀rọ̀. I was talking with someone. Wọ́n lọ lórí àdúrà lẹ́pẹ̀yẹ o. He said you have called the chief of the prayer. Ó ní ọ̀tá ò gbúdọ̀ lábẹ́ bó ti wù kó. he said enemy must not succeed under any circumstances. tó o bá wà lára wọn pé ọ̀tá kì í sọ̀rọ̀. if you are part of people that say enemy doesn't talk. o lè má mọ tí à sọ nípa. you may not know what we are talking about. bí Olúwa fún ọ̀tá láàyè láti ṣiṣẹ́. if God just allow enemy to work ọmọ pé ọ̀tá ti ń sọ̀rọ̀ ti pé ọlọ́run ní ògbà láàyè. you will know that enemy have been speaking for long is God that did not allow them. Job ò mọ̀. Job doesn't know kò mọ̀ pé sàtáni máa máa bẹ̀ wọ́n gbogbo ìgbà. he doesn't know that Satan came to visit him every time. kò mọ̀ pé gbogbo ọ̀pọ̀ ìgbà ló ti rán attack sí tí ò mú. doesn't know that many times he has sent attack to him. àgbà tí Job àtọ tí sàtáni àtọlọ́run sọ̀rọ̀ la mọ̀. until when Satan and God spoke before we know. bóò ni sàtáni ṣe mọ̀ pé Ọlọ́run rọ̀gbà yìí ká. how does Satan know that the Lord surround him. bí ò bá ti dán wò láì mọ̀ yẹ gbà ó ní ìwọ tó pé wọ́n lọ rọ̀gbà yìí ká. he now said to you that you are the one that guided him. Job kúkú ṣe tiẹ̀ ni. Job was doing his own. ǹjẹ́ tọ́lọ́run ni ó da Sátánì mo fún ọ láyè láti fọ́ kan. the day that Satan that God said Satan I allow you to touch him. ìṣọ́ ẹni Job tó mọ̀ pé ah, ah, ọ̀tá ń bẹ. it was then that Job know that there is enemy. Sàtánì ń bẹ. There is Satan. Ṣùgbọ́n wọn ìgbà tí kan tí gbogbo ẹni dùn yìí kò mọ̀. For the time that everything was flourishing, he doesn't know. Ọ̀pọ̀ wa láàmú, ọ̀pọ̀ ni ò fọ́ta láàyè. Many of us doesn't know that it's God that did not allow any. Tí mo jẹ́ kí àwọn mi ò sọ pé ìjà iná ẹni mi forget about it. That is why some people will be saying kò sí ọ̀tá ìgbàgbé ń pa ẹ̀. Jẹ́ kí Ọlọ́run ló rọ̀gbà yí wọn ká. It is God that guided him. Ọlọ́run yẹn tó wá ń rọ̀gbà yí wa ká kò ní fi wálẹ̀. That God that is guiding us will not leave us. Lábẹ́ bó ti kò rí ọ̀kúnkún ní mọ̀pọ̀ tà ń bẹ. Under any circumstances successes you will not know that enemy exists. Jẹ́ kó kàn rọra fún láàyè. Let him just allow him. Ikùn mú ọ̀tún asáré bọ́ sí tòsí. You will know what you see. Àdúrà ni kò gbà. It's you that you need to pray. Àwọn ò gbàgbọ́ nú ẹbọ. We do not believe in sacrifice. This àgbàgbọ́ ni. This is what we believe in. Gbà dáadáa. Pray it very well. Olúwa. Lord. Kò fọ́ta. Don't allow enemy over my case this year oṣù kìíní sí oṣù kejìlá. the month of January to December. gbogbo ọjọ́ tó ń bẹ nínú ọdún. every day in the year. kọ̀fọ́ ta lórí ọ̀rọ̀ mi. you feel enemy over. o gbọ́dọ̀ bẹ́tà náà lórí ọ̀rọ̀ ayé mi àti ìdílé mi. answer enemy. ó yẹ àdúrà. oṣù kìíní sí oṣù kejìlá. the month of January to December. gbogbo ọjọ́ tó ń this year. oh, you are not alone. Don't answer enemy. Mo pa á láṣẹ I command you. Mo pa á láṣẹ I command you. Mo pa á láṣẹ fún ọ. Command you. O ò gbúdọ̀ dọ́ta lò. You must not answer enemy. Lord, ọ̀rọ̀ ayé mi. Over case. oh, gbúdọ̀ dọ́ta lóhùn. You must not answer oh, anything. oh, gbúdọ̀ dá Sàtánì lóhùn. You must not answer Satan. oh, gbúdọ̀ dẹ́sù lóhùn. You must not answer Satan. Lórí ọ̀rọ̀ mi àti ìdílé mi. Over my case and my oh, household. O gbúdọ̀ dáhùn. You must not answer. O gbúdọ̀ dáhùn. You must not answer. Oh, gbúdọ̀ dáhùn. You must not answer. O gbúdọ̀ dáhùn. You must not answer. Oh, Jésù Olúwa wá. Amen. Ẹ pọ orúkọ Jésù. Call the name of Jesus. Olúwa jẹ́ kọ́dún ó rọ̀ mí lọ́rùn. Lord let this year be convenient for me. Ju gbogbo ọdún tí mo ti ń lò lọ. Than all the years that I've spent. Ṣá lè gbàdúrà yẹn dáadáa? Can we pray the prayer? Wà á sọ dáadáa ni. You will say it very well. Olúwa jẹ́ kọ́dún ṣe kí ni. Let this year. Ó yẹ àdúrà. ọdún yìí ó mí lọ́rùn. Let this year be convenient for me. Librostaling the eyelid. Jẹ́ kí ọdún yìí ó mí lọ́rùn. Let this year be convenient for me. jésù olúwa wá. ó dàpọ̀ lónìí kan máa kọrin kan pé ire mi ní gúúsù ire mi là rí wá. ire mi nílà oòrùn níwọ̀ oòrùn tọ́ mi wá. kọ́ dáadáa. Ire mi ní gúúsù. Ire mi là rí wá. Ire mi nílà oòrùn ní. aláṣẹ ni. Ire mi ní gúúsù. Sọ̀rọ̀ bí ọmọ aláṣẹ. Ire mi láríwá. Ire mi nílà oòrùn níwọ̀ oòrùn tọ̀ mi wá. Amen. Amen. Why are you singing as if you are afraid? Ló tẹ fi ń kọrin bíi pé òun báyìí. Ire mi ní gúúsù. Ire mi ní àríwá. Àríwá. Ire mi nílà oòrùn níwọ̀ oòrùn tọ̀ mi wá. Ní gúúsù. Ire mi ní gúúsù. Ire mi láríwá. Ire mi nílà oòrùn níwọ̀ oòrùn tọ̀ mi wá. Ká lásẹ̀ nígbà tó kẹ́yìn. Ire mi ní gúúsù. Ire mi láríwá. Ire mi. the name of Jesus, angel of my blessing. Locate me this year. Ẹ Locate me. Le استيهالد. The angel is Angel of prosperity. Ẹ wá mi kàn lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Ẹ̀yin áńgẹ́lì bùkún. Yí angel of blessing. Ẹ̀yin áńgẹ́lì ìṣerere Angel of prosperity. Ẹ wá mi kàn lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Ẹ wá mi rí lọ́dún yìí. Locate me this year. Yàrá only owning the eye hole is Amen. béèrè nǹkan tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run. ask what you want from God. pàṣẹ fún nǹkan kan. command thing. mo pàṣẹ fún ìwòsàn. command healing. mo pàṣẹ ìwòsàn. I command healing. Mo pàṣẹ ìbùkún. I command blessing. Sínú ayé mi. Into my life. Mo pàṣẹ ìrànlọ́wọ́. I command help. Sínú ayé mi. Into my life. Mo pàṣẹ ìrànlọ́wọ́. I command help. Mo pàṣẹ ojú rere command favor. I command it into my life. in the year 2020. I command for blessing in my life. I command help in my life. I command favor in my life. I command it. pàṣẹ rẹ̀ mo pàṣẹ ìrànlọ́wọ́ mo pàṣẹ ìbùkún mo pàṣẹ ojúrere. mo pàṣẹ ìrànlọ́wọ́ sínú ayé mi. mo pàṣẹ ìbùkún sínú ayé mi mo pàṣẹ mo pàṣẹ ìwòsàn sínú àgọ́ ara mi gbọ́rọ̀ olúwa ìwọ àgọ́ ara mi gba ìwòsàn pípàṣẹ ló wà àṣẹ àkókò àṣẹ ló wà màlúùnì àìwọlé skyha lè dàgbà mo pàṣẹ láti òní lọ títí ọdún yìí ó fi parí kí n máa rí ìrànlọ́wọ́ gbà mo pàṣẹ láti òní lọ títí ọdún yìí ó fi kí n máa bá ojú rere pàdé mo pàṣẹ láti òní lọ. títí tọ́dún fi parí kí n máa bá àánú ọlọ́run pàdé mo pàṣẹ láti òní lọ pàṣẹ rẹ̀ pàṣẹ rẹ̀. Thank you, Jesus. sọ̀rọ̀sọ̀rọ̀ pàṣẹ tó fẹ́ sínú ayé rẹ lọ́dún yìí pàṣẹ tó fẹ́ sínú ọdún yìí ọdún yìí mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ mo dẹ̀ pàṣẹ màá ṣe rere nínú rẹ ọdún twenty twenty yìí mo pàṣẹ ọ̀rọ̀ sínú ayé rẹ lọ́dún yìí màá lọ́kọ màá bímọ màá ríṣẹ́ pàṣẹ ọdún yìí nínú rẹ màá ríṣẹ́ màá ṣe rere nínú rẹ màá gòkè màá lọ́kọ màá bímọ pàṣẹ rẹ̀ pàṣẹ rẹ̀ màá ṣàjọyọ̀ nínú rẹ̀ mo pàṣẹ nínú ọdún twenty twenty mi ò ní sunkún ìwọ ọdún yìí mi ò lẹ́kún tá a dì máa sun mi ò láṣọ ọ̀fọ̀ lọ́wọ́ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Amen. Bó ti wí bẹ́ẹ̀ ni ó rí. Amen. Mo gbàdúrà lọ́dún yìí. I pray this year. Ohun gbogbo tí Ọlọ́run dá á dá ọ lóhùn. Everything that God created will answer you. Mo ní yóò dá ọ lóhùn. Will answer you. Oṣù kìíní sí oṣù kejìlá ò ní gbàbọ̀dé fún ọ. Month of January to December will not harbor even for you. Kò ní gbàbọ̀dé fún ilé rẹ. It will not harbor even for your household. Kò ní gbàbọ̀dé fún ìjọ Ọlọ́run. It will not harbor even for the church of God. Mo ní kò ní dá ọ̀tá lóhùn. It will not answer enemy. Ohunkóhun kọ́ta ó ṣe nítorí ọ̀rọ̀ èmi àti ẹ. Anything that enemy might have done because of you and I. Nítorí ọ̀rọ̀ ìjọ yìí. Because of this church. Kò ní ṣẹ lórúkọ Jésù. It will not come to pass in Jesus' name. Mo ní kò ní ṣẹ lórúkọ Jésù. It will not come to pass in Jesus' name. Mo ní kò ní ṣẹ lórúkọ Jésù come to pass in Jesus' name. Ọdún twenty The year 2020. twenty. Gbọ́rọ̀ Olúwa. Hear the word of God. Ìdè wa tó ń bẹ lọ́wọ́ rẹ. Our goodness in your hands. O gbúdọ̀ yọ̀ǹda rẹ̀. You must release it. Ìyanu wa ń bẹ lọ́wọ́ rẹ. A miracle is in your hands. Ọjọ́ ayọ̀ wa ń bẹ nínú ọdún yìí. Our celebration is in this year. Olúwa jẹ́ kó farahàn. Lord let it manifest. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. Bó o ti ń lọ, Olúwa kó máa bọ́ ọ lọ. As I go going the Lord will go with you. Ibi inú ọjọ́ kò ní ṣẹlẹ̀ sí ọ. Evil in the day will not come to you. Ara ọdún yìí padà. We retain the year. Ara àwọn oṣù tó mẹ́mbẹ̀ padà. We retain the month in the month of Ara àwọn ọjọ́ tó mẹ́mbẹ̀ padà. We retain the days in the year. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. With the blood of Jesus. Olúwa padà. The Lord will retain it. Mo ní Olúwa padà. The Lord retain it. Ó ti rí bẹ́ẹ̀. It is so. Ògo ni fún Ọlọ́run. Glory be to God. ìjáde àti ìwọlé wa kò ní méwu dání. our going out and coming in We know about you. àkọ́pẹ́ yóò pa àti àbọ̀ wa mọ́. it is written that we preserve our going out and coming. olùwàkó pa àlọ́ àti àbọ̀ wa mọ́. the lord will preserve our going in and going out and coming in glory be to God. jésù olúwa wa. amen. can kindly bring your offering now so that we can share the grace. ẹ mọ ọrẹ yín jáde wá kí a lè ṣe quickly bring it out. ẹ tètè mú jáde. Can we share the grace? Bring out your offering. Make sure you bring out something. Let your mind be here. Lift it up. Say the young lion do lack and feel hunger, but his children will never lack good things. This year you will not lack good things. Amen. As you raise up your hands with your offering, as we raise it up, Amen. the Lord will lift us up. Amen. I said the Lord will lift us up. Amen. We will not know lack. Amen. He will provide for all our needs. Amen. I pray you will not finish one before you receive another. Amen. You will learn nation this year. Amen. I speak to your life Mo sọ sí ayé yín. By the power in the name of Jesus. Nípa agbára tó wà ní Jésù. This year. Ní ọdún yìí. You will come out from debt. Ẹ wá jáde kúrò nínú gbèsè. From every form of debt you have. Nínú gbogbo gbèsè tó wù kí wà. You will come out. Wà á jáde ìrọ̀mẹ́rin. For some of you that they have tag with you, they have labelled it with you. Fún iye ẹ̀yin tí wọ́n ti sọ ní orúkọ yín. Wọ́n ti sọ di àpèlé fún yín. They have tag with you even if you are as you are coming out from one you are enter another one. bí o ṣe ń jáde kúrò nínú ìkan ni ó ń wọnú mìíràn. as from now láti sin lọ. the end has come to it. òpin dé bá amen. You will not enter into debt again. O ò ní wọ oko gbèsè mọ́. God will put end to it. Ọlọ́run á fi òpin sí Thank you, Father. Thank you, Lord. Blessed be your holy name. Ìbùkún ni forúkọ mímọ́ yín. The grace of the Lord Jesus Christ. Amen. the love of God, Amen. and the sweet fellowship of the Holy Spirit, Amen. Be with us now and forevermore, Amen. Amen. Amen. Can we shout till the powerful hallelujah? One to go. Hallelujah. Hallelujah. hallelujah. The Lord bless you.